ẹkúṣẹ́ o. ẹ jọ̀ọ́ special adviser ẹ Baba. bàbá kí ni tó lè fà tí bíríìjì máa fi gé lójijì báyìí ná. Ah, ohun tí Ọ̀rúnmìlà ń sọ fún mi lórí ìdúró tá a wà yìí ìjà ayémọjá ni ayémọjá ló bínú ó lóun fẹ́ wọ̀lú ó lóun fẹ́ lọ kí gómìnà àti bàbá ẹ̀ ẹ lóun fẹ́ lọ kí gómìnà àti bàbá gómìnà. ó sọ bẹ́ẹ̀. ohun tó sọ ni ẹ̀ ẹ̀ rí kọ́nà tó ń tọ̀bọ̀ rèé ó ti ń tọ̀nà bọ̀. ìmọ̀já wíkẹ́ẹ̀dì o. sá. ìmọ̀já wíkẹ́ẹ̀dì nìyẹn o. inú ló bì ok kí la máa ṣe báyìí. bó ṣe wà yà á ná wa lówó ẹgbẹgbẹ̀rún lẹ́nu ẹgbẹ̀rún mílíọ̀nù ni ni yóò ná wa báyìí. bọ̀wọ̀n kò ní ṣẹlẹ̀ mọ́. bàbá iṣẹ́ kò ní ṣẹlẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ màálù la dà sí àwọn láàfin kún kòtò ìbámu. ẹ ṣe ọmọ mi máa ń gbọ́ràn sí mi lẹ́nu ọmọ dáadáa ni màá bá sọ á pọ́ǹpù owó síbi o gbọ́dọ̀ tó lù ṣe. ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀. Ah, ìbàdàn ìdún bàjẹ́. ó dùn ó dùn. ẹ ṣe. èrò ọ̀rọ̀ àjàyè ẹ máa rọra ṣayé ayé mà légungun wẹ́wẹ́ wẹ́wẹ́ bàbá gómìnà ẹ má má fọwọ́ yín fàjà mbà ẹ rọra jayé ẹ rọra ṣayé ayé mà légungun. Oh, oh, oh. ọtí tútù ọlọ́pàá ṣe ti bá mú kù pa fún ẹ ṣùgbọ́n tí màá lè mú kù ayé kó dìbò mú wọn. ọ̀gẹ̀ sà. the governor excellency the governor ọ̀dẹ̀ ó bá mi rí. ọ̀gẹ̀ sà. Ah, báwo lọ́fíìsì pé. <laughs> this is wonderful àwọn press wa ń sìn ọlọ́run ti kẹ́ wọn gan o wọ́n ti ní digital camera nígbà bàbá yẹn súnmọ́ mi tó ṣe chara chara chara èmi ò mọ̀ pé bó ṣe máa yà níyì asásùkú rẹ fáìn tó báyìí orí àsìkò bó ṣe yọ ọ́nà owó yẹn kékeré i am handsome <laughs> tápá lè nìkan kó ṣe ká gbé síbi kó gàdílẹ̀ báyìí ah, i'm proud of you. bàbá mi kí lè ṣe gbogbo àwọn kìnìún fún un. lórí ẹ ìwúlẹ̀ tẹ̀ ṣe. ṣe rí ẹ fẹ́ jẹ́ kí n máa rí yín bí ọ̀tá mi. Tójì. Tójì pé ẹ fẹ́ mọ̀ ọ́ mọ̀ yọ mí kúrò lórí oyè tí mo wà yìí. Ọ̀rọ̀ òye mi ò Tójì. Ẹ fẹ́ mọ̀ ọ́ mọ̀ má jẹ́ kí n tọ́jọ́ kí n tó ṣù lórí ipò tí mo wà yìí. Ẹ kò fẹ́ da iṣẹ́ mi rú gbogbo nǹkan tá à ṣe nínú ìjọba ẹ fẹ́ da owó ẹ̀rú. Kí ni mo ṣe? Nígbà tí ẹ ń ṣe gbogbo eléyìí sìn, ṣé ẹ mọ̀ pé ẹ ta àbùkù bẹ́ẹ̀ mi ni? Ẹ kí ni mo ṣe Tójì? Ṣé mo ń gbé e lárugẹ ni? Ẹ gbé mi lárugẹ. Owó tí mo ná bí one hundred thousand ṣé bí àwọn ọmọ yẹn ń jó mo dẹ̀ bá wọn ṣeré kọ́ wọ́n sọ pé bàbá gọ́fúlọ̀ tó kan ra bí ẹ lárugẹ ni. ẹ gbé mi ní arúgbó ọkàn ṣe rí nǹkan tó máa ṣe pé màá kọ́ excesses yín ó dà pé ó tún bọ́ tó ń bọ́ sí lápò ó ti ń pọ̀ jù ẹ ọ̀bẹ ìfẹ́ nà mọ́. Túnjí onímídòge onítọ̀díyàwó ìwọ ló máa kọ́ mi bí mo ṣe máa lọ láìfún mi Túnjí pẹ̀lú èjì tó ṣe rí ibi tó dé tájú dúró ìmọ̀ akọ́yìnbẹ̀ ṣe máa ṣe é because ẹ̀ bá ṣe dáadáa ó máa tàbùkù bá mi. Túnjí òun kọjá yẹ bẹ́ẹ̀ ló lé dc mi jáde láì gba permission lọ́wọ́ mi tó ní Sunny get out get out tó jí ṣé bó hundred thousand péré ni mo ṣẹ́ tí mo ná ni mo fi ń gbé ẹ lárugẹ náà ni. àṣẹ ọ̀nà bẹ́ẹ̀ àwa là ń gbìyànjú pé kí ló dáa ká fọkún mọ́ kí ìgbé ayé òun kò dé tó bá jẹ́ pé ẹni tó jẹ́ bàbá tèmi ó wá ń ṣe irú nǹkan báyìí èyí tẹ́ ṣe ti pọ̀ jù ṣe rí ẹ má jẹ́ kí n wo pé owó tí mò ń fún yín gan kò jẹ́ kí n fún yín torí mò ń rọ́jú fún yín lówó yẹn gan ni that's the truth. ìrọ̀jú fún mi lówó ìjọba. bẹ́ẹ̀ ni. ìrọ̀jú fún mi lówó tó jẹ́ tọ́ mi. ibẹ̀ ń bu owó gọ́fìmẹ̀ntì house ìbú wà bẹ́ẹ̀. for crying out loud ẹ̀ sí nípò gọ́fìmẹ̀ntì ẹ̀ sí nípò ìjọba ẹ̀ dìbò sọ̀rọ̀ kan mú. sọ́bẹ̀ sí ń pò ìjọba. kí lè ti mú. bàbá gọ́fìnà. oh my god. ọmọ tó máa ṣẹlẹ̀ owó yẹn kò ní wọ́ọ́rọ́ imú tó fún mi bẹ́ẹ̀ ni gbà nígbà mọ́ bóyá tí ò no o fẹ́ stop owó tí mo lẹ́tọ̀ọ́ sí Tójí stop owó ẹnu mi á dùn ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ sí jọ́ lójú ọlọ́run ọba kánsẹ́lọ̀ àdúgbò wa yìí máa dọ̀bà lẹ́bẹ̀ẹ́ torí ten thousand bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí màá dọ̀bà lẹ́bẹ̀ẹ́ pé honourable kánsẹ́lọ̀ jọ̀ọ́ gbà mí mo búròkù yá mi ten thousand parí oṣù bí yorùbá ní dọ̀tí ẹ pátápátá owó tí wọn lò ní owó tó pẹ̀ lọ kó central bank tẹ́ ń gé ni tí mo mọ iye tẹ́ ń gbà security fò tiẹ̀ lásán ó bọ́ gbogbo àdúgbò Toji, Toji, bá mi pe abc mi please olùkẹ́lẹ́ oh, lọ fẹ́ fi sílẹ̀. Sunday. sáà tí n bá ti pè máa bẹ́rí máa bẹ́rí. ok sir. Eh, eh, eh, bẹ́ẹ̀ dáadáa. ok sir. your position. ok sir. <laughs> ẹ̀rù bà mí gan mi ò mọ tó dé jọ ṣé bàyẹ̀ wà mẹ́. ó wà mẹ́ sà. loaded. bẹ́ẹ̀ sà. excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tún wà lára. ṣe rí gbogbo ìgbà tí inú yóò bá ti dùn inú mi kì í dùn mí kì í mọ wá indirectly inú state yóò dùn as a whole ìsà mo wò pé nǹkan tó kàn mí wá sọ ni pé mo máa ń gbà kí ló dé ó dàbí pé ọ̀gá gan náà tún wẹ̀ encourage dáàdì láti máa ṣe àwọn nǹkan tó ń ṣe kí ni wọ́n á fi ogún ọmọdé tèmi rò ní wípé tí èrò bá fún wọn lówó mọ́ sí ẹ̀jẹ̀ kan ti ráyè bá yín sọ̀rọ̀ ẹ ti firstly náà fún wọn ní audience rà bó ṣe ló ń kó kéré mọ́ èmi ní dáàdì máa pè tí wọ́n sọ máa sọ ọ̀gá sọ pé nǹkan báyìí nǹkan báyìí ẹ ọkàn mi sọ pé wọ́n máa lè change ẹ kò ti tẹ̀ sá. yeah my deputy your excellence sir àkọ́kọ́ náà máa kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ all the commissioners all the house members i mean house of assembly um, àwọn chairman náà àwọn councillors reason rèé mo mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ kò ṣe nǹkan tó dùn mẹ́yìn and I know you ká ní ibòmíì tí gómìnà ti ní support àwọn èèyàn ẹni tí wọ́n sí lẹ́yìn ẹ̀ <laughs> ó yẹ ẹ̀ kó tó bá ti ṣẹlẹ̀ ìdí tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín nìyẹn because I know it's um, quite a lot of embarrassment. Bí ọba wo kan tó ń ṣe sí bàbá mi ṣe, tí wọ́n ṣe máa ṣe máa yára tó lò, àwọn ọ̀dọ́ máa bá mi torí ọ̀pọ̀ ṣe ní ọ̀hún kan ẹ̀mí náà. But nǹkan tó wà láàrin mi àti bàbá mi. Ẹ Afa, ẹ jẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ fún un alihamudulilayi ẹ jẹ́ ká wá di ọpẹ́ wa ládé alihamudulilayi alamin ṣe rí ọmọ yìí ọmọ alárùbáríkà gidi ni ọmọ tí ó sì gbógo ìdílé ga ni ṣùgbọ́n ẹ láti ìsìn lọ títí dìgbà tí ó fi dàgbà ẹ máa tẹ́mọ létí pé kó máa ṣe kíni gbogbo ohun tó máa máa múnú yín dùn láyé òun ni kó máa ṣe fún yín kódà kò gbọ́dọ̀ ṣe nǹkan tí ó fi gba omi lójú yín fún rárá ṣùgbọ́n tẹ bá ti ń tẹ́mọ láti ìsìn lọ èyí ló máa mọ́ lára nígbà tí ó bá fi dàgbà nítorí wípé omi ojú yín ìfàsẹ́yìn ní fún ọmọ yìí so ẹ jọ ẹ máa tọ́ sọ́nà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọmọ ńlá gidi lẹ́bí ọmọ kan ṣoṣo tó jẹ gbàgbèjì ọmọ lọ́nu. ẹ ṣe àfà gbogbo ń tẹ́tọ́ pátápátá ló ti yé mi mo dúpẹ́ fọlọ́run pé ọmọ tí mo bí náà kì í ṣó di gbogbo ẹ̀ lòun náà ti ń bá. Ibrahim. sà. ń bò ń gbọ́. bẹ́ẹ̀ ni sà. Détúnjí. Sọ. Òǹdè. Bẹ́ẹ̀ni sọ. N tọ́ sọ. Ẹ ṣe tán. Ẹ ṣá máa tẹ wọ́n létí. Ẹ tẹ wọ́n kẹ ẹja gbàgbé. pẹ̀lú pẹ̀lú ẹ̀ èmi ni mo mọ nǹkan tí wọ́n ṣe kó tó dé pé mo dórí ipò tí mo dé yìí ìyẹn nípa ọ̀nà àdúrà lóríṣiríṣi ààwẹ̀ lóríṣiríṣi in fact ọ̀gá àánú yìí ṣe mí gan because yorùbá sọ pé ẹni tí yorùbá gbọ́ tẹnu ẹ̀ ga a sọ pé gà ń pàtó nǹkan tẹ́ sọ fún mi yìí sìn yìí ẹni mi ò lè fẹ́ sọ yẹn fún ọ̀gá kò sẹ́ni tó lè gbọ́ ohun tẹ́ ẹ sọ yìí o tí ò ní wò pé nǹkan ẹ̀ ṣe at least ẹ mú tajúrò ni but ẹni mi ò lè fẹ́ sọ fún pẹ̀lú tẹ́ wá sọ yẹn sìn because èmi ni dáàdi rán sí gbogbo àwọn chairman yẹn àwọn members of house of assembly tàwọn councillors èmi náà ni wọ́n rán sí wọn pẹ̀lú tèmi tún gbọ́ yín sí i ah, kò sí dá máa interest dáàdi náà ni máa pẹ̀lú láti máa protect but ẹ wá ọ̀nà tí dáàdi òfin ni kò bá yín. Ah, bóyá màá tún take um, extra measure ni bóyá owó tó ń wọ ẹ̀sọ́ lọ́wọ́ yẹn tí bá tún kọ́ ọ̀tẹ̀ dáhùn máa wọ nǹkan tó máa ṣẹlẹ̀. ọkọ mi ò sọ pé yẹn lè work reason ni pé tẹ bá reduce owó tẹ̀yìn fún ọ kọ́mùsọ̀ pé dáàdi máa kó bọ́ọ̀dì yẹn padà sórí àwọn chairman tàbí house of assembly member yẹn ló máa kó lé lórí ṣé máa wá tọ́tì wọn dàbí kí ó ní iye tí wọ́n ń gbà lọ́wọ́ everybody wọn even including èmi gan fara mi. well tó bá jẹ́ bẹ́ẹ̀ báyìí i think you should know what to do. ọ̀kẹ́ ẹ̀ ń gbà tó jẹ́ pé ẹ̀yin náà ni gbogbo wa ń bẹ̀rù máa tó bá wọn sọ̀rọ̀ àwọn òkè lálẹ́ ṣe. God bless you. kẹ́ni náà ṣe sá. any other thing. No, no, no. For now, I'm prefer I need wait 15 minutes to myself. Orí fún wa lọ́mọ tó yanjú. Office of Tabanko Romo àṣà kàwé ẹ̀dá àṣà orí ló bá ẹ̀ṣẹ̀ gómìnà máa jayé. ẹ máa wí tẹ̀lé mi èmi èmi ẹ dárúkọ yín. kúfolú yìí sàn yẹn rí. Johnson Ọmọbọ́lájí. jẹ́jẹ́ níwájú bàbá gómìnà. jẹ́jẹ́ níwájú bàbá gómìnà. wípé oyè tí wọ́n yàn mí sí. wípé oyè tí wọ́n yàn mí sí. ẹ dárúkọ yín. special adviser special adviser on special duty. pé màá wà lóyà sí bàbá gómìnà. pé màá wà lóyà sí bàbá gómìnà. gbogbo tó bá fẹ́ ni màá máa ṣe. gbogbo tó bá fẹ́ ni màá máa ṣe. tí mo bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀. tí mo bá ṣe bẹ́ẹ̀. kí o pa mí jọ́ méje. kóògùn pa wá ní ijọ́ méje. kóògùn pa wá ní ijọ́ méje. kí Olúwa ràn mí lọ́wọ́. kí Olúwa ràn mí lọ́wọ́. kàkà bí sẹ́ẹ̀ kàkà bí sẹ́ẹ̀ kàkà bí sẹ́ẹ̀ ṣe rí in tí mo ṣe lónìí tí mo ra búra fún jẹ́jẹ́ yìí kẹ́lẹ́ pàpọ̀ ní bákìn òfin nínú ẹ̀rí mo ṣe wà ṣùgbọ́n kẹ́ tó wá lè mọ̀ wípé ó ní bákìn ìjọba nú ni mo ṣe ní kí deputy governor máa bọ̀ lọ́dọ̀ mi ohun òkú mọ̀ tí mo torí ẹ̀ pé mọ̀kàn ní deputy governor jọ sọ lè rí mi ní láàrin ten minutes kò lè tó bẹ́ẹ̀ lọ́mọ ṣe ọmọ mi ni kò tó bẹ́ẹ̀ láti bá wà lọ́sọ̀ wà lórí ìjókòó deputy governor. excellency baba governor sir. àwọn uh, olóyè mèrè chief of staff ni special duty le ẹ ṣe special duty. ẹ ṣe nature lélẹ́yìí. tí n bá ti mọ̀ tẹ́lẹ̀ ní nature yẹn bíi kójú bíi ká mójú bíi òòrùn fẹ́ràn ju ẹ má ti jáde sí oh. ẹ̀ṣẹ̀ ti. ẹ̀ka tẹ̀wá ni mi ò mọ̀ wọ́n tẹ́lẹ̀ mo ti mọ̀ wọ́n lẹ́nu gbà tí mo dé mo kíyàn kú oríire o oyè amọ́rí o ẹ ṣe bọ̀ sá. ẹ wá on um, salary of seventy eight thousand lóṣooṣù ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ bá wá ṣe dáadáa láàrin oṣù mẹ́fà wàá gbé mọ́tò kọ̀ọ̀kan fún yín. ìjà fún yàgò náà bá ń fún ọ ní sátífíkẹ́tì. tẹ sátífíkẹ́tì ní ní gẹ́gẹ́ bí bàbá gọ́vnà. ó yẹ tẹ ó pọ̀ gan-an ah, kí ni kótó ọ̀fà mu state wa lẹ́tọ́ fi sí. bàbá ìjọba ni mí. <laughs> alright ẹ mọ tí n bá advice ṣe rí torí àwọn ap ni ṣe tó bá yẹ pé ọ̀gá ló present kìíní ìfọ̀ṣà kó máa ní wait. wọn ní rí ni pé bàbá gọ́fìnà náà wà pé gọ́fìnà gbọ̀ngàn ló rí present ẹ fún ọ mo fẹ́ sọ pé ẹ jẹ́ kí ọ̀gá wa present kìíní ẹ fún ọ sá. deputy governor bọ́ọ̀gá ẹ bá kú lónìí tàbí ọmọ rẹ̀. ẹ constitution sọ pé as deputy pé èmi ni màá kọ constitution ló sọ. ẹ constitution yẹn sọ pé kò ṣe lórúkọ gẹ. ẹ má bínú sá ǹjẹ́ ọ̀gá wà wíà pẹ̀lú kọ́ báyìí gan-an sá. ṣé dandan sá. Ah, ní orúkọ bàbá gómìnà tó jẹ́ bàbá àjọba ìpínlẹ̀ yìí ni mò ń pèsèǹtì mi ò mọ orúkọ wọn but chief mrs lenny. ẹ ẹ chief of staff nìyẹn. mo kí yẹn kú oríire wa ọlọ́run wa kọ lọ́wọ́ wa kí ẹ jọ sá ta ni sanyẹri nù yín. èmi kúpọ̀lù yìí. ọ̀nà. ọ̀pẹ̀ lẹ́yìn lẹ́yìn ẹ̀yin ni johnson yẹn. ẹ johnson mo bá lọ. ẹ̀yin johnson mo ẹ pẹ̀lẹ́ mr sanyeri ẹ̀yin náà ẹ gba of office. ẹnì kẹrin wọn ó kú kan special adviser on spiritual matters yẹn lọ ṣe tutù kó lè máa tutù máa bà. ọlọ́run á dúró tẹ̀yìn ṣèbí èmi lè máa lọ sá. a ò lè lọ ó máa fún mi lówó ah, ẹ sọ fún pé kí n mú wa ẹni kí n sáré yọjú sí yín sínsìn mo dé fi nǹkan tí mò ń ṣẹlẹ̀ lọ fèsì ni mo ṣe wá anytime tí n bá ti pè é kò sí tó lè máa ṣe lọ́wọ́ the first time tó máa kọ́ wá sọ́kàn ni pé bàbá yìí nídìí owó bó o sínú bóòtù kó máa gbé bọ̀. ẹ má yẹ kí n fún ilé owó lójú àwọn staff yìí so that a lè ṣé o kí ni owó tí n bá fún yín náà lè máa fún un má yẹ kí n fún ilé owó lójú. ẹ jáde jáde. ẹ ṣe sá. a ní bàbá kan bàbá ara tó mọ yìí ọmọ ìwà ṣeré bàbá ara tó mọ yìí ọmọ. bàbá o bàbá o bàbá o ọlọ́run dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o. táyà sàn wá o bàbá gómìnà bàbá gómìnà bàbá gómìnà bá gómìnà wà lọ. lára ẹ lọ pípẹ́ àwa. Okay. All right, sir. Um, Chairman. sir. Mo sọ pé ti rí káàdì. Ẹnìkan náà ló kàn mú wá fún mi. Ìgbà tí mo rí, mo ní kí wọ́n á fi hàn sá. Ọ́fíìsì ọ̀fíìsì ẹ̀rọ. Yeah, hello sir. Daddy. Yeah. Ah, jọ mo kọ̀kọ́ sáré bí ní. Ǹjẹ́ mo ẹ̀kọ́ tó ń jẹ́ chi agbábí àká? Ọ̀rẹ́ yìí. Ọ̀rẹ́ yìí. Bàbá, ta ló ní káàdì? ni. Àwa? Eh. Ta ló ń èmi agbábíàká òdùdú gbẹrẹdu olúwa àgbáyé one èmi mo ní. bàbá right wo lẹ ní láti lọ tẹ card office of the friend of baba governor ah it's wrong kò bófin mu rárá. kò bá òfin mu. yes. ah ẹ̀hún táyì ń sọ pé kò bófin mu yìí ọwọ́ bàbá gómìnà láti gbàṣẹ kódà alọ́ ọ́fíìsì tiwa ọ́fíìsì tẹ́mi kìíní ìdìmú kò tí ì sírú ẹ̀ lágbàá ńlá ayé yìí elétùtù ni tẹ́ bá ń gbọ́ babaláwo gọ́fúmẹ́ǹtì babaláwo ẹ̀ làwà jẹ́ kóòtù kò sí ìbàsí ní tiwa àmọ́ ń bẹ́jẹ́ ògùn lóru tá a sì máa ń ṣoríṣi ètùtù kí lùbà mọ́ dàrú ẹ rí i pé wàhálà ò sí lù kódà mọ́ ń bọ èṣù. bàbá ẹ dákẹ́ ẹ lóyún bẹ́ẹ̀. tí o bá ṣe pé gómìnà tó ní ká fi yín sílẹ̀ ni mo mọ orú ìjìyà tó tọ́ sí irú yín. èmi. ẹ wá jẹ́ kí n advice yín ẹ má ṣe irú ẹ̀ mọ́ rárá tó bá tún gbẹ́jọ́ yín wá síwájú mi. Hmm. Hmm, ẹ̀wọ̀n lẹ́ ń lọ. èmi agbábí àká ẹ̀wọ̀n. ẹ jọ gbogbo káàdì la máa lọ destroy ẹ bá ti destroy ẹ nǹkan kí nǹkan tó máa implicate ẹ má ẹ bá ṣe. Ah, ẹ gbọ́ o gbogbo ìta ń sọ tiẹ̀ wá wá tó wá dùn o kíní plate number tí wọ́n ti lọ kọ agbábí àká òdùdù gbẹrẹdù olúwa àgbáyé one tá a ti kọ́ sí ṣé kí n wá sọ fún bàbá gómìnà pé ká mú gbogbo ẹ̀ kárùn-ún ká mọ̀ lò. bàbá fún àǹfààní ara yín ẹ má jẹ́ kán tún gbẹ́jọ́ yín wá síwájú mi. ẹ gbọ́ ẹ lè máa lọ. ẹ máa lọ. ká máa ká máa ṣètùtù ó ń jọba mọ́. good day. Ah. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láyé office of the friend of baba Governor. Hmm. Um, nǹkan tí mo gbọ́ tán ní ẹ̀ṣẹ̀ yìí ẹ̀yìn ọkọ mi yín náà kì í mọ bí address issue She, ṣé lóòótọ́ ni ẹ create office of Papa Governor. of course yes. why. She ah. mi ò kí ṣe baba gómìnà yes ilé bí mi. I saw. Tia, bá lọ sí mẹ́kà tó bá ti mẹ́kà dé kí náà wow pé lajì ẹlòmíì lè lóun rẹ o. ó lè choose kan aláàjì ni wọ́n máa pè dáadáa barrister adétọ́jí sọmọye i am your father ṣó lè disown me as your father. no. tó o bá ti fẹ́ kí n create office baba governor disown me because as your father nígbà tí o ti di governor baba atúnjí ni wọ́n ń pè mí abẹ́ẹ̀kọ́ nígbà tó di governor mo di baba governor abẹ́ẹ̀kọ́ ọ́fíìsì tí n bá gbà nígbà tó ti di gọ́fúnà ṣé kìí ṣe ọ́fíìsì bàbá gọ́fúnà ni ẹ bá lọ bẹ̀ gan láì rí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ àtàwọn lọ sọ́fíìsì bàbá gọ́fúnà abẹ́ẹ̀kọ́. ṣé life. náà ṣé pẹ̀lú out. láti mi ò sèfù bàbá yìí o Ibrahim láti mi ò sèfù bàbá yìí kò sí security lọ́dọ̀ bá ṣé ṣé mo lè live life security ni. ṣèlè mẹsẹ̀ náà jọ wá. ẹ bọ ẹ̀rù ń bà èmi mi ò lè live life sunday lọ́dọ̀ mi. fìtẹ́mi náà wà mí ni mo fẹ́ báyìí sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ mi ìfẹ́ kọ́kọ́ máa gbọ́ ọ̀rọ̀ tó ń dùn mí fẹ́ báyìí sọ nǹkan tí ò sínú constitution èèyàn gbọ́dọ̀ máa ṣe ṣọ́nà bí yẹn ń sìn kò sí nǹkan tó ń jẹ́ ọ́fíìsì bàbá gọ́vnà nínú constitution ìlú yìí ṣọ́nà bí yẹn ń sìn so màá bẹ̀ yín màá rọ̀ yín àwọn tó bá ń fún yín ní àìdíà yẹn ó lè jẹ́ ìrẹ̀lẹ̀ fún yín ní memory yín eighteen special advisers ni mo ní. what. mo ní special adviser on spiritual matter yẹn lọkùnrin kúnkúrú tó máa ń tẹ̀lé mi kiri yẹn tó fi lẹ̀kẹ̀ sọ́run yẹn gbogbo bí olùṣe ń túbà tó ń túṣe tá à ń pa màálù ewu ò lè mọ̀. ẹ dúró náà jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yìí ṣé nǹkan tó máa dá ni pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbà àwẹ̀ tẹ sáré tẹ gbòkègbodò kí n lè dórí ipò tí mo wà yìí. sódà pẹ́pẹ́ náà lè máa ṣokùnfà bí mo ṣe ní tọ́jọ́ lórí ipò yìí. wàá tọ́jọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe yìí. bẹ́ẹ̀ ni bẹ́sẹ̀ ṣe yìí bẹ́sẹ̀ ṣe yìí tí ó dákọ́ nọ́mà ìpìtì máa kọ́ máa bẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ kan tí ò tí ò tí ò make sense in house. kò sẹ́lẹ̀ ìpìtì ẹ̀ mo ti dé gbogbo ọmọ gi kò sí bọ́ bọ́lá kò tán kò sẹ́lẹ̀ ṣe kankan fún ẹ. ìgbà yìí ẹ̀ tó bá wà pé let me just tell you something. sórí ẹ̀ tó bá wà pé olóṣèlú àsìkò tí wà ní àfikà lò ó ó gbọ́dọ̀ kó lórí oyè báyìí kí n má wọ̀ ti almost two hundred billion. lẹ́mi gàgàn fúnra mi o mi ò ti sọ tiẹ̀ o ìyá bàbá gọ́fìnà of course. ẹ̀mọ́lẹ̀ sí àwọn òye. owó tí bàbá lòdì náà jọba náà ni àwọn allocation náà mi ni. àwọn olóò allocate kò fún yín. ìwọ náà ló máa ṣe é. èmi alaba lọ èmi èmi o Ibrahim jà jẹun jẹ́ ká jẹun jẹ́ ká jẹun jẹ́ ká jẹun jẹ́ ká jẹun. sọ́ọ́rì um, mo kàn ní kí n yọjú sí mi kí n lè ṣàlàyé ẹ̀ ni mi ní fẹ́ kémi àti yín kí ó dà pé a máa ní gbólóhùn sọ àbí bẹ́ẹ̀ wà máa gbé pé èmi àti bàbá mi à ní. barista Adétúnjí. Money ní di bọ́ọ̀sì kan wọn bàbá press crew office of baba governor. ṣẹ́rí sir. tí ẹ bá rán àwọn èèyàn kankan kí wọ́n rí post kan mọ́bì kan as office of baba governor mm. ẹ sọ go. mo sọ pé wọ́n á ṣe ẹ̀wọ̀n ẹ sọ fún ọ pé mo ní wọ́n á ṣe ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni mo sọ. jọjí security mi. ó máa wọlé please i need my security ní òwúrọ̀ okay my báyìí ẹ̀rù ọlọ́run bá mi bá mi ò lè mi ò lè survive by without sunday sunday. sá ìbọ̀dà. ó wà báyìí sá. má bọ̀ lẹ́yìn má bọ̀ lẹ́yìn má bọ̀ lẹ́yìn mi. ok sá. ayé màlẹ́ gungun wẹ́wẹ́ ayé lẹ́gungun wẹ́wẹ́ bàbá gómìnà. acting chairman àti wọ́n ní mo lè rí pé àpò rẹ̀ ẹ̀dẹ̀ kú àdúrótì àdúrótì ọlọ́wọ́n àdúrótì wọ̀ náà àmì pẹ̀lẹ́ ọlọ́wọ́n àdúrótì àmì sá ọlọ́wọ́n àdúrótì tó dé mọ́ mi náà bọ acting chairman èyí tó wá ṣe kókó jù ń sìn gẹ́gẹ́ bí acting chairman báyìí sìn kò gbọ́dọ̀ sí vacuum bó ṣe lè kó kéré mọ́ so today is friday tó bá fi máa di aago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ monday a máa búra fún ẹ o máa di chairman local government Ah, ah, ah, ẹ mọ̀ jà ṣe bẹ́ẹ̀ ọ̀gá ọ̀gá tó jẹ́ pé àwa méjìlá gba tíkẹ́ẹ̀tì yóò wá kémi nìkan ẹ wò ó ṣé kò sọgbọ́n mi ta lè dá sí ẹ mọ̀ jẹ́ ń débẹ̀ ọkàn mi ò ní balẹ̀ conscience ò ní jẹ́ ń gbádùn. bó ṣe yẹ kó rí náà ni gẹ́gẹ́ bí ọmọ iṣẹ́ tó lóyà sọ́gà ẹ̀ àwa kọ́ la sọ bẹ́ẹ̀ constitution ló sọ bẹ́ẹ̀ pé tí wọ́n bá impeach chairman tàbí chairman kú vice yẹ ló ń bọ̀ wá chairman but fọkànbalẹ̀ àbẹ̀ vice tí òun náà tún máa wà òkè láti jọ ṣiṣẹ́ kẹrìsà lè gbé lókè. excellency the deputy governor. excellency baba governor. ah thank you thank you. ṣàlàfíà ni ẹgbẹ̀rún ah a máa kọ orin yẹn. mo late kí n tó gbọ́ gan ni. ọ̀gá ló èmi gan ẹgbẹ́ ọ̀gá ló pèlú pé ọ̀gá ò sí ọ̀gá ń ṣe àwọn ọ̀sán wa pèpè kẹ́mi wá kí wọ́n á yọjú sí wọn nígbèrè ẹni dẹ́ náìsẹ̀ wọn sàn ṣe lè kọ́ wọn pẹ̀lẹ́ anyway ọmọ ẹ̀mí ọmọ Samson ni. ọmọ Samson ni so samson bí ọmọ tó dàgbà tó báyìí. ẹ ò fọ àwọn yẹ everybody lẹ́nu àmọ́ kò tètè ṣàbí àmọ́. how are you. i'm fine sir. pẹ̀lẹ́ school body wà. Daddy, by the grace of god mo ti serve tán. graduate de. bẹ́ẹ̀ni sir. àwòlẹ̀ ayé o <laughs> samson tètè bímọ nìyẹn o àbúrò samson kan lè. no no no vice samson yìí sir tó wá jẹ́ akin chama báyìí. in fact ó try over ó dúró ti ìdílé ìgangan ó yà mí lẹ́nu o. Mm, gbọ́dọ̀ gbọ́dọ̀ dùtọ gẹ gbọ́dọ̀ dùtọ gẹ ókè tẹ́ǹkan bá ti kú ẹni tó nẹ́ẹ̀sì ló máa bọ́ sí orí oyè yẹn. in fact eléyìí tí a fẹ́ gbà ibi tó lóyà sọ́gẹ̀dẹ̀ ṣe ló ń ké ìgbà tí wọ́n ṣẹ̀dọ́ kó mọ̀ pé constitution ló sọ bẹ́ẹ̀ pàwọ́ akọ́ ló ṣe àwọn sọ pé ókè kí ló fẹ́ ṣe. <laughs> Oh, come come come come come come come. sáfì ti bíbọ náà <laughs> ó lè jọ samson. ọdún mélòó ni àwọn samson ti lò lórí oyè náà. ẹ eh, a ṣẹ̀ṣẹ̀ lò bí ọdún kan àti oṣù mẹ́ta ni. Eh, ọdún kan àtòṣù mẹ́ta sọmọlẹ ló wá kù. ẹ ṣe mọ̀kọ́ ọdún mẹ́ta làwọn máa lò ó kù ọdún kan àtòṣù mẹ́sàn-án. ọdún kan àtòṣù mẹ́sàn-án ẹ dẹ́pútì ẹ pé ọ̀gá ẹ jẹ́ kí ọmọ Samson kó lọ parí tẹ́nu bàbá ẹ̀. ha dadi. ẹ ṣe don't don't don't worry you will do it. ọgbà. sa. no ẹ sà ṣe rí kíní yẹn kì í ṣe nǹkan tí èèyàn kan kọ̀ lè dọ̀ sí ṣe constitution ni òfin ló sọ bẹ́ẹ̀ ẹ understand àtọ́jú ẹ̀. dẹ́pútì. sa. Rashidi ó ń kọjá yẹ o ṣé táwọn bá kú òun bíi ṣé ẹ máa padà fọ́ọ̀mù ẹ lówó oúnjẹ. ṣe àá ti ṣe a ṣe gbogbo. jẹ́ kó òun wá deputize fún ọmọ yìí ó gbọ́ wá ṣe deputy ọmọ yìí àwọn tó wà wà bẹ̀rẹ̀ o láti Monday lọ ó gbọ́ Rashid ìyá àgbà wà ní. wọ́n wà nílé sábà. jẹ́ kí n rí àgbà. ẹnu ní ti tẹ̀ àbí wọ́n jẹ́ kọ́ ọmọ kékeré ṣe kò sí lẹ́rọ̀. ten million ka ilé nu ilé yìí bàbá bú ló wà èkó. ẹ̀dùn náà kẹ́ ń wòran ni. kò tó ti rí báyìí tẹ́lẹ̀ kó tún wá padà rí báyìí ẹ mọ́ wò mí ràn. hello sir yes sir ibẹ̀ náà ni mo wà in fact gbogbo nǹkan yẹn lọ létòlétò bẹ́ẹ̀ sọ mo dẹ̀ jíṣẹ́ yín náà fún gbogbo ìdílé àti ìyàwó àtàwọn bọ̀ kankan tó ṣẹlẹ̀ ń sìn tí tó jẹ́ kí n pè yín òun ni pé dáàdì ni wọ́n débí ń ẹ dáàdi yín sà bàbá gọ́vnà àwọn ọlọ́dẹ́mísìn náà wá sọ pé first born nu Samson pé òun ni kó kó lọ complete ten ọ bàbá ẹ pé kí ẹni tó jẹ vice ẹ tó jẹ acting sin náà kó tún ṣe remains as vice. Ah, ah. ẹ sà. bọ́ọ̀ ẹ sọ ni ẹ sà. ok sir. Ah, okay, sir ọ̀gá sọ pé àwọn máa pè wọ́n sí. ẹ má jẹ́ ká ń pè wọ́n sà torí ọlọ́ ẹ jẹ́ ká yanjú ẹ̀ báyìí. ee tọ́gà bá pè wọ́n sí ọ máa yóò padà tó wà lóko kí ló ń ṣẹlẹ̀ kí ni tí pẹ̀lú ẹ̀ bá lè sọ máa ní kílẹ̀ ṣe kílẹ̀ ṣe kílẹ̀ ṣe for how long ló máa sọ wọ́n lẹ́nu kí ni tí pẹ̀lú politics. ètò ìta rẹ̀ ló ń sọ yẹn o gbọ́ tààrẹ ló ń sọ tààrẹ ló ń sọ ẹnu mi kálẹ̀ stéètì tèmi tì àbí. chairman tó dolóògbé èwo ni tiẹ̀ máa sọ pé ọmọ ẹ̀ ló máa kàn ibi tí bíi chairman wà. ọmọ Samson ni ó máa jẹ chairman local government yẹn as a matter of fact mo ti ń pè ní honourable chairman. kódà ìtàn fẹ́ẹ̀ mi ò láìkí ẹni ẹ jẹ́ kí ayé wo ẹ jẹ́ kí ẹ jẹ́ kí farabalẹ̀ tiẹ̀ darí ìlú torí ọlọ́run àwọn tí mo ń ṣalákòóso lórí wọn wọn fún mi wàhálà ẹyin èèyàn kan ṣoṣo ẹyin kan ṣoṣo lásán ni wàhálà ẹ pọ̀ tó lè ẹjọ́ ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ ah, ṣé ẹyin nìkan máa kọjá àbá gọ́vnà ní ṣé ẹyin nìkan ni ah, ah. àṣẹ òkú resign gba ṣé kí n resign bá ti resign ṣe ara yá balẹ̀ ti bá resign. kó lọ sí dẹ́kùtì ẹ. ẹjọ́. ẹ ẹ ẹ sà ṣé ẹ rántí mi mọ́ ni èmi ni mo máa ń wá sọ́dọ̀ yín tí mo máa ń mú nǹkan wá lójú ẹ lọ́sọ̀ọ̀sẹ̀ tí mo máa ń ṣọwọ́ kú dúró. mo dẹ́ mọ ẹ wo bí wọ́n ṣe mú yín lápá lẹ́ ń jábọ́ bí wọ́n ṣe mú yín lápá lẹ́ ń jábọ́ ẹ ẹ àwọn bàbá mọ̀ yín ní tí wọ́n gbìyànjú àti sọ fún yín ni pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń rún tẹ̀ ń yí tẹ̀ ń jí mú tẹ̀ ń jí iná tẹ̀ ń jí lò gbogbo ẹ̀ ni wọ́n ń rí àwọn bàbá mọ̀ sí ní tí wọ́n ń sọ fún yín ni pé ẹ fún ọmọ náà láyé ẹ jẹ́ kọ́ ọmọ ọ̀sán jọ ẹ jẹ́ kọ́ ọmọ ọ̀sán jọ tí wọ́n bá bẹ̀yìn ní hundred million kò lè ka yín lẹ́nu ẹ fún ọmọ yìí láyé ọmọ kékeré ni tá a bá fún two million kò mọ tí wọ́n fowó ṣe rárá yóò sì maintain ẹ̀ dáadáa. Ah, àti wípé lábẹ́ alága àti gbogbo ilé kókó inú gangan gan tí ọ̀rẹ́ ti á ń sọ tọ́jú bàbá gọ́fúnà ni wípé bẹ́ẹ̀ yẹn bá mú ẹni sí ìdajì ègò bẹ́ẹ̀ pé lápẹ̀ta kò lè gbọ́ ẹni ará jí tí ò jí lára síìtì pè ọmọ fún chánsì ń tẹ́ ẹ ti lò dáadáa láti fi gbé oríṣiríṣi nǹkan sọ́hùn àwọn pólíbàgì gárámàtì go tí wọ́n fi ń di nǹkan tí èso kuta tó gbówó ẹgbẹ́ fi yọmọ iná. ọpọlọ tó ń fi advice èèyàn téèyàn fi kú. ẹ máa ń lo ẹlò ẹlò ẹgbẹ́ oníbẹ̀ ṣe ṣé tí bàbá tiẹ̀ fi lọ. ẹjọ díẹ̀ bẹ́ẹ̀ kẹ fóun náà. ṣèbí ẹ̀yin dàgbà. sẹ́yìn ò ní làákà ìmọ̀ tó yẹ kí n bá. àkódá ní àkódá ní kò sí wàhálà a ní sùnmọ́ wà lé. ọlọ́kọ̀ mi dà àtàwọn wèrè tó kó sẹ́yìn yẹn gbóná síbẹ̀ ṣe ẹ̀jẹ̀ dákẹ́. ọ̀gá kí la máa ṣe. ọ̀gá ẹ sà acting chairman. excellence sà. ṣèbí tọrọ èdè mi ò gbọ́dọ̀ parọ́ fún ẹ o sọ sẹbi gbogbo fúnra mi lẹ́nu o ah. buyọ sí o mọ kẹfì bọdú wa là ń pa bàbá yìí ọgbọ́n ń gbọ́ bọ̀ nǹkan tí mo fẹ́ ká ṣe sìn ni ẹ ká gbéra láti wì mò ń lọ bá gàmí tó wà ká bá jọ débẹ̀ ká gbọ́ kílẹ̀ ká fẹ̀sùn. ẹ má jẹ́ kí n gbéra mi lè kú òǹbí ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ báyìí mi ò lè kú òǹbí nígbà tó ń yọ mí ẹni tó ti rí báyìí tó wá rí báyìí ẹ̀ ń wòran ẹ̀ ń wòran. orí ọ̀gá tá a bá ti lọ́gàá ọ̀gá máa pa tọ́gà bá ti ní kí fún gbogbo àìmọ̀lẹ́ tọ́gà bá ti búra fún ẹ̀wọ̀ nígbà kò sẹ́ni bọ̀dọ̀ can we go now. can we go now. Ah, mo dáná lójú ayé mi. ojú gbà mí ti fún yín wọ́n fi yín joyè àkùdì ẹ̀ lè gbé special adviser nature kí ni nǹkan tó fẹ́ fi two hundred and eighty thousand ṣe láàrin ọ̀sẹ̀ méjì. ẹ wo mo lálàyé mo lálàyé fún un ṣe rí ọjọ́ tí àwọn ìyálọ́jà pè yín ní òde pé kí hmm. ẹ wá bá wọn ṣe àjọyọ̀ pé àwọn fẹ́ ṣe àjọ̀dún o ní èmi bá yọ one twenty bẹ́ẹ̀ pé ẹ má bínú dákun ẹ dákun èmi bá yọ one twenty bẹ́ẹ̀ pé ẹ̀yin lè má lọ èmi ó yín lọ ibẹ̀ á sì bá yín náà torí ojúṣe yín ni a sì gbọ́dọ̀ bá yín ṣe mm. ṣó ti yé yín. one sixty tó kù kan. Eh, one sixty ni sà eh, mo wò pé ẹ ráyè lọ bẹ̀ ń wo ọ̀nà ṣe bákàbákà ẹ ráyè lọ eh, òjò gbọ́dọ̀ bàbẹ̀ ń jẹ́. sars àwọn àjò pẹ́pẹ́pẹ́ kan pé kí òjò mọ́ bá bàbẹ̀ jẹ́. one eighty ló fi ṣe àjò kó jọ mọ́ bàbẹ̀ kan jẹ́ special duty ṣọgbọ́n. sẹ́mi ẹ eight hundred thousand. Ah, ah. ìní ni sọ orí ara ẹ̀ o wọn bá wá síbi o ẹ wo jàre ṣe rí kọ́lọ́wọ́ sànù wa jàre ṣe rí àwọn ibìkan wà tí ìjọba ìfura sí ah! gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé NFA ojúṣàtúpọ̀ lọ́rọ̀ wọn ah! àfi èèyàn ní Nàìjíríà abuké èèyàn ní ọ̀kọ́là èèyàn ní ẹ lè rí wọn nínú national team ṣé ọba mi yé eyín nìsín sáré púpọ̀ náà mọ́tò tí wọ́n kéré olú yìí ẹni máa ń jẹ́ kẹ́mi àwọn èèyàn kí wọ́n máa dá alẹ́ gbòdò ah! wọ́n èsè bírèkì wọn accident kan ṣẹlẹ̀ mo lu ẹni bírèkì ẹ̀ fẹ́ẹ̀lì ìtọ́ ẹ̀kọ́ lẹ́rí mọ̀ pọ̀ náà àbí bíríìjì àríjà lọ́wọ́ ọ̀pá tó ọ̀pá tó one oh five people ẹni tí ọkọ̀ pa gbàrà aláboyún ni tọ́tẹ̀ báyìí pẹ́ẹ́n níbi ẹsẹ̀ nígbà tí ó dèbí inú tó tí ọmọ wọn wà jáde báyìí ṣe lọ́gọ̀ọ́lù gáńtà lọ́mọ ìbámu eré ńgbà á lé ọmọ ìmú ti sáré máìlì kan ńgbà á gba ọmọ ìmú báyìí orúkọ bàbá gọ́fúnà ní dá owó tó bá bẹ̀ yín lọ bí five hundred and sixty five thousand. wọ́n ní you are mad. àwọn sọ bẹ́ẹ̀. àwọn bàbá. n ò lè rí mi tì. ẹ ṣe bá ọsàn àwùjọ jẹ ká bí adó tó dé yìí tí ọ̀n bá lọ tán wàá ṣàlàyé bí wọ́n ṣe náwó tó lọ báwo ni. bàbá ara ibi tó ń gbà lọ nìyẹn o. a. ibi tó ń gbà wọlé lẹ́ẹ̀kan máa gbé ayé kan bá wọlé ẹ̀ ní ibi tó ń gbà lọ. ọlọ́run kò ṣàánú wa ni. àmín àmín. rí ẹ̀ excellence sir <laughs> eh, eh, mo máa ń gbádùn yín gan o torí pé fan ni òun lèmi náà inú mi dẹ̀ máa ń dùn ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe ń tukọ̀ lùí ọlọ́run ní kọ̀ fún yín ṣé rí gbogbo àwọn èèyàn gidi tẹ̀dẹ̀ tún kó rọra yìí náà <laughs> ọlọ́run ní já wọn lẹ́yìn yín. ẹni tó bá ní kẹ́ ẹ kú báyìí ni kú máa pa. Eh, lórí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mo rí i pé ó yẹ kí n wá gift kékeré kan kí n wá gbé fún yín ìdí nìyẹn tí ẹ fi rí mi bí báyìí ẹ dẹ̀ kú ìdìde ìjẹta. ọ̀gá ẹ̀ ń kọ́ ẹ̀. ọ̀gá mi o. ọmọ samson ni o. ok ó wà ó wà. ó. Ah, wọ́n wà wọ́n wà. wọ́n wà wọ́n wà wọ́n wà. inú mi ń dùn gan pẹ̀lú ipò tẹ ní kí n wà yẹn ṣe ti à ń tọ́ ẹni tẹ́ fi síbẹ̀ à ń tọ́ sọ́nà dáadáa ẹ̀ mo ṣe ní pé kí n wá fún yín ní ẹ ẹ change kékeré kẹ́ẹ̀kan fi tún wá àwọn nǹkan kan ṣe sà. kí ló wà lọ́wọ́ yìí. Hmm, owó kékeré ló wà ń bẹ bíi two point five million ní sà. wípé kẹ́ẹ̀kan fi hmm, two point five million. yorùbá sọ pé tó bá mọ ojú ògùn ní pàbílírè. bẹ́ẹ̀ni sà. ah that's right ṣé kìí ṣe pé o mú wá kí n lè dá padà sípò tá a ti yọ ẹ o. àà ah, ah, ah, kìí ṣe torí ẹ o tó bá jẹ́ torí ẹ ní kí tèmi ó bàjẹ́ kalẹ̀. àṣẹ àṣẹ. Chief of Staff. Yes, sir. Pe nọ́mbà deputy governor fún mi. Ẹ ṣe. His Excellency sir, Any call, sir. Tani. Baba governor sir. Ah, governor ni e. Excellency Baba governor sir. Shall I Ṣàlàfíà ni. Yes sir, thank you sir. Ẹ wo mo wò wípé fún continuity ṣe mọ ẹ àti experience pé tá a lè fi experience wé. ok sir. ẹ ẹ mohammed mohammed. wo ẹ bọ́dá fún mohammed lọ́la. Ah. nǹkan lọ jẹ pàlágà ẹ fún ṣe fílẹ̀ nǹkan iṣẹ́ yẹn yíye táyé tó ti ṣe dẹ́pútì ẹ̀fọ́ ọdún kan àtòṣù mẹ́ta ó ti mọwọ́ ó ti máa pàdé àlùdé káńsù ẹ̀. ọ̀rẹ́ ṣé bí ẹ ṣe fẹ́ nìyẹn sà ẹ jẹ́ kí màmá ẹ̀wù kéèyàn má kàn lọ dàgbà àyà ẹ jẹ́ kí màmá ẹ̀dùn lọ máa ṣe nǹkan yìí lọ. ọ̀rẹ́ sà. sábà ti bí ẹ wá kankan wá wí fún ẹ wá kankan fún ẹ fún clark àbí ẹ sábà kankan fún ẹ sábà kankan fún kọ́ máa bíi twenty thousand lóṣù. ọ̀rẹ́ uh, it's okay sir it's sir but ẹ eh, sà ṣé kìí ṣe pé acting chairman yẹn ti wá rí sà. ó wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí gàgàgàgàgà àjọjọ́ kò báyìí ni. all i thought as much i thought as much. ó mà ṣọmọlúwàbí o ẹ ọkọ rẹ ní ẹtùtù bẹ́ẹ̀ yẹn àtùtù jálá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ilà yẹn gẹ́gẹ́ mo fi láìkẹ́ ilà ilà ìyá mi nìyẹn gàbúrà fúlẹ̀lá gàbúrà fúlẹ̀lá gàbúrà fúlẹ̀lá. no problem no problem sir ẹ bẹ́ẹ̀ fẹ́ yẹn náà la ṣe máa ṣe sá máa pè ọ̀gá ń sì máa sọ fún wọn ọ̀rẹ́ sá. bàbá gọ́ọ̀nà ẹ rà sá ẹ rà sá lọ́ọ́ sọ. aṣọ kí ni sá. lọ́ọ́ sọ tó máa fi búra fún ẹ lọ́la èmi ẹ ní sori burúkú ẹ ní kàgbákò ẹ ní sí eré o bàbá ṣe lè tẹ ṣe èmi nìkan tán. ẹ bá ń dúpẹ́ lọ́wọ́. bàbá yóò sọ̀rọ̀ kéèyàn tó yí padà. ẹ ní sori burúkú. ẹ dára kẹ padà fún ṣé ọpẹ ti wọlé nìkan ẹ dára ìfẹ́ tuntun alágàrí o. àfìgbà kan gba kú lọ́wọ́ wọn náà tẹ́lẹ̀ èyí kọ́ lọ́wọ́ bọ́ lọ́jọ́ ìní kó sáà jẹ́ kéèyàn sọ̀rọ̀ sí sọ̀rọ̀ sọ ni àbí ẹ sí àmàmì ṣé aríyìn fẹ́ẹ́ gbogbo ń dábàá sọ́ngbà náà. kágbà bójú ìjà eh, bóyá torí pé a sọ pé àkó ọpọlọ wa ń jò ní eh. Eh, ọpọlọ wa ń bí ní ìsìn tó pẹ̀lú tó wà lẹ́yìn ọpọlọ ti dé. Ah. ọ̀dọ̀ bàbá o ẹ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa ń jà ẹ kí ni nǹkan mú mu kí ká ṣẹ̀ṣẹ̀ ká tún bẹ̀rẹ̀ bíbà. ẹ bí kàtàwá pọ̀ jù. ó yá ó yá sà ògùrọ̀ ó yá ẹ ti ẹ jẹ́ ká lọ. ṣé wọ́n staff lọ. ó yá ká lọ. <laughs>